الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين nínú díẹ̀ nínú àwọn ìwà dáadáa tá a mọ̀mọ́ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam pàtàkì jùlọ ìní sùúrù ìní àgbàmára ولينا ني حديث تعرينا أن عائشة رضي الله عنها يندى وعائشة لما سألكم يونكم آمين جبا وياوى وياوى النبي صلى الله عليه وسلم أنها قالت للنبي صلى الله عليه وسلم هل أتى عليك يوم كان أشد من يوم أحد يندى وعائشة بأن النبي جوك بأي بي ọjọ́ ogun Uhudu ọjọ́ tó le ni tó ń kálukú mọ̀ ọjọ́ tó le inú ogun tí ó le fún Ànábì sallallahu alaihi wasallam àtàwọn sọ̀hábà inú ogun Uhudu yìí kọ́dà ibẹ̀ ni wọ́n ti ń kọ́kọ́ ń gbérú mọ́ kí pé a wọ́n ti pa Ànábì o sallallahu pé ọlọ́run ò sì fẹ̀mí ànábì lé àwọn ọ̀tá rẹ̀ lọ́wọ́ àmọ́ bí ó lè dé kọ́dà àwọn sọ̀hábà rò pé ànábì náà ti bógun lọ ni sallallahu alaihi wasallam kólówó tó wá ṣe ìyanu rẹ̀ bí tí máa ṣe ẹni ọba tọkàntọkàn wa Aisha ní tí wàá tó yìí bàbá bí ìjọjọ́ kan bẹ tí ọtí tún lè le tó bẹ́ẹ̀ gbogbo ìyàwó ń bi ọkọ rẹ̀ léèrè bẹ Káyà lọ bí n ta wí, a gbọdọ̀ ààyè táwọn ìyàwó wa tí wọ́n lè máa bá wa sọrọ àti kìlọ̀ fúnra wa pé kí ó ní ìpé àwọn ọmọ pa wọn o, káwọn ìyàwó máa bá wọn. mú ẹlòmíì, a sì lè blame obìnrin tí ọba mọ̀rìn èèyàn yóò lòun ọ̀mọ́ náà ni ṣé wàá lòun mọ̀ ni ẹlòmíì ìrìn rẹ̀ ọ̀hàn sí àwọn ará ilé rẹ̀ lóòótọ́ o wọ́n kàn rí yọ fa polybag dúdú jáde láàárọ̀ ni nísìnyí tó ń bọ̀ wálé ló tún gbé kan sábẹ́ agbádá kọ́dà bí wọ́n ní ó gbé wáyé nù ẹ̀mọ́sẹ̀mọ́sẹ̀ ṣé irú yìí wọ́n wàá bí wọ́n pé bóònì rìn wọn wọn làwọn ọmọ náà ni ọkàn máa ń fa kínní kan jáde dé láàárọ̀ wọn sì tún gbé kan sábẹ́ agbádá ní bá dé ní alẹ́ kìí ṣe wà tó da o kìí ṣe wà tó da kódà èyí tí ṣètọ́ ni lè fẹ́ tẹ̀yàn gba ilé àdúrà àwọn alájí ni àwọn obìnrin ọgbọ́dọ̀ wọbẹ̀ ànábì ò ilé àdúrà bẹ́ẹ̀ o sọlọ náà wà lè sọ ẹ dákun ẹ já bára ànábì onílé àdúrà tóbìnrin rẹ̀ kì í wọ̀ o obìnrin wọlé àdúrà pàdúrà ọmọ gbà o ìyá ńlá wa Aisha yìí kan náà oníbà ànábì bá dìde lóru tí ń pe ọlọ́run àdúrà náà nù yàrá fìlà pe ọlọ́run onígbà míì bá ànábì bá fẹ́ forí kanlẹ̀ yọ wàá ṣẹ̀ṣẹ̀ fọwọ́ tá mi pé kí n sún ẹsẹ̀ mi kóun lè bá a rí ibi fíì orí kan ṣé yàrá kan là nẹ́bí wà tí ìyàwó kan wà ń bẹ̀ ní pé kọ́ gbẹ́sẹ̀ kó wọn forí kan ọ̀gá wa nù ọ̀gá wa nù àmọ́ bí gbogbo àwọn eléyìí ti dé kìí ṣe nínú tá nẹ́bí gbé wá o yàrá àdúrà lómi ní yàrá agbára yàrá tẹ́nìkan gbọ́dọ̀ ọmọ kan gbọ́dọ̀ sí débẹ̀ pẹ̀lú pẹ̀lú àwọn ìyàwó. èèyàn bá nílùú rẹ̀ á bẹ́ẹ̀ lọ sílẹ̀kùn rẹ̀ ó ṣe yàrá tó o ànábì ò nílùú yàrá báwọn sọ́sọ́lá ọ̀sọ́lá ṣe ìtọ́ ní olùwà ká má jẹ́ ṣe ìtọ́ ní ọ̀tàn wa tọ́ ìyára wa Aisha bí ànábì bẹ́ẹ̀ pé ìjọ́jọ́ kan bẹ tó lé tó ju ọjọ́ òòdù lọ bẹ́ẹ̀ lòdè yìí qala laqad laqitu min qawmika min qawmiki ma laqit a ànábì náà sì dáhùn ìyàwó bí ọkọ rẹ̀ léèrè kò tí ì láìrí ìyá irú béèrè òsì wo ló ń bí mìíràn kò ṣe béèrè òsì kò ṣe béèrè òsì àbí ọba bíjọ ìyàwó ṣe máa rí ìka lónìí wọn mọ sábà ṣàlékún yọmí fún aláwa Aisha ànábì náà dáhùn ó dáhùn ó ní aaa. Aisha ojú mi rí tó min qawmiki lọ́dọ̀ àwọn èèyàn rẹ. Ẹ̀mọ̀ pe ànábì náà bí ìgbà tí ń bá ṣàwàdà nu. Àwọn èèyàn Aisha náà ni èèyàn ànábì sallallahu alaihi wasallam. Ìdílé kan náà wọ́n ti wá, Quraishi kan náà ni wọ́n. Torí kẹ́lòmíì ọ gbọ́ pe ànábì ń bú àwọn èèyàn Aisha, kò bú àwọn èèyàn ẹ o. Àmọ́ pe àwọn èèyàn rẹ, àwa náà máa fi ṣe iru àdúrà bẹ́ẹ̀ àmọ́ fi ṣàwàdà bẹ́ẹ̀ wàhálà àwọn èèyàn Aisha náà làwọn èèyàn ànábì ọmọ ìlú kan náà ni wọ́n ọmọ ìdílé kan náà ni wọ́n sallallahu alayhi wa sallam tó ànábì ni wàkánà ashadda ma laqitu minhum aw wakana ashaddu ma laqitu minhum yawma al-aqaba a oníbi yóò lù ti le tó torí ni mo tún ti rí dọ́ tó le jù bẹ́ẹ̀ lọ ojú àwọn ànábì ọlọ́run rí bójú wọ́n tó ń jíṣẹ́ ọlọ́run náà bá rí ojú àwọn ànábì ọlọ́run ọ̀nà ìnúṣòro ọmọ ẹgbẹ́ ọlọ́run ọmọ pé ọlọ́run ò ní dá ọ̀dá ò ní dá ọ̀dá ara rẹ o àbíbọ̀ ọba dúró ti tọkàntọkàn lókun ànábì ní ń jọ tí ó tún lé òun lọ́jọ́ akọ́bà kìnìjọ akọ́bà yìí òun nígbà tá ànábì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ dáwà èèyàn kan ẹni tèrè èyí tèrè bọ́bá wa gbọ́ páwọn kan wá láti ìlú kan wá mọ́kà pétọ́ nígbà táwọn ará mọ́kà ká gidi borí yìí bóyá bàbá wí fáwọn àjòjì ọlọ́run àpékọ́ wọ àwọn létí ànábì tó máa ṣe bẹ́ẹ̀ wá àjòjì kan wọnú ìlú إذا عرضت نفسي على ابن عبد ياليل ابن عبد كلاد فلم يجبني إلى ما أردت النبي ني ملو جيسي أولون فما ديلي عبد ياليل ابن عبد كلاد وسي داون وسنتين بفواتو فانطلقت وأنا مهموم على وجهي a ànábì ni mo kó omi tí mo ti lọ jíṣẹ́ ọlọ́run fún wọn yìí pẹ̀lú ìbànújẹ́ ni ìbànújẹ́ púpọ̀ pé a àdúgbò bá ti ń sọ fún yín tó yìí náà etí yín ó sì sí ìwà àfáà náà kìí ṣe pé kọ̀ọ̀kan máa wí bí dán káwọn èèyàn máa gbà ó ànábì ni ó gbà ó sọlá kò tí ìwà di pé ẹ parun ẹ dùnà ẹ ṣe ànábì ò ṣe báwọn ọlọ́run sọlá ànábì ni mahamudu aɗino me bajee joyo akincino annabi ay ɓaye bajee ke sen ka keke falam astafik illa wa ana bi corne sahalif annabi e ni magbati mo de corne sahalif e magbati mo de kene jesi kati on kpene corne sahalif ke yo kamari lo gbaa omatie rati bi ohun lo annabi lo senin jonani kéèyàn tají pé àtúbọ ah, máa wà yìí mo ti dé kọrùnú àfààní níbi ìbànújẹ́ fọrọfà àtúrọ sí i a ah, ànábì ni mo wá gbójú òkè báyìí gba mo dé kọrùnú sàálì bìí tí iye mi padà gbà mo ah, máa wá wà yìí ó ní màgbà mo débẹ̀ mo wá gbójú òkè ntí ń kàn rí ni pé fàídà anabi sàhábà ti ń kọ́ àwọ̀lẹ́tì ni mo bá rí i òjò tó sú ẹ̀sọ́ òjò fàídà bí a fi ha Jibril alayhi salam mọ̀ bá rí màláíkà Jibril bíbí tí máa wá ní sọ̀kalẹ̀ bọ̀ fanadani faqad oní màláíkà Jibril wá pè mí jọ́nà ń sọ fún mi báyìí pé inna Allaha ta'ala qad sami'a qawla qawmika laka wa ma raddu alayka gbogbo ń dáhùn èèyàn wọ̀nyí ṣe lọ́lọ́run ti gbọ́ nídìí ọ̀sẹ̀sẹ̀ wí o gbogbo ẹ̀ àti ní tí wọ́n wí àti ní tí wọ́n ṣe à kí ni wọ́n ṣe fún ànábì náà ànábì bí ṣe ọlọ́run débi pé ó wí wíwí wọn ò gbà wọ́n tún wá pé ẹgbẹ́ pé lódùkú dáàtún ṣe fún wọn wá lọ sa òkú wọn kò lé àwọn ọmọ wọn lọ́wọ́ pé ẹ máa lẹ lóko rẹ bá ti rí àwọn ọmọ kéékèèké kò sí dójú ànábì orí o kò sí kò sí nítorí àfáà kan rí lónìí tá ànábì ò ti rí nítorí bẹ́ẹ̀ lọ sọlá ọsọlá ìná bá jogún àwọn ànábì ọlọ́run yóò wù àwọn ànábì ọlọ́run náà ni o kò lè bá lérè kí n tó ń ṣe wọn bá ṣe kí kò bá lérè fún ọ àfi kò ṣe báwọn ànábì ọlọ́run ti ṣe o. وقد بعث إليك ملك الجبال لتأمر بما شئت فيهم ملك جبريل ní tọ́lọ́ ni wá wí fún ọ lónìí ni pé gbogbo nǹkan lòun ní lọ́dọ̀ o òun ti rán màláìkà tá ń pè ní málákòlìjìbá màláìkà tó wà ní in charge gbogbo ìdíńdókè ìdíńdókè málákù àlìjìbá nítòkù ní gbàṣẹ tó bá wù ọ ní ọpa ọlọ́run ní wí bẹ́ẹ̀ fún pé ó ti wà ń da directive rẹ báyìí màláìkà ti ń bẹ ní káwọ́ kínní òkè ó tó gẹ́ dáhùn èèyàn ìṣèyí ọlọ́run ti rí i ìgbà tí yẹn ń pé aláṣejù làwọn èèyàn àwọn aláṣejù ń bẹ́lẹ̀ yorùbá yìí náà ẹ sọ sọ sọ ẹ ẹ pàrọwà ẹ sọ ń tútù ẹ dẹrù bà wọn kò ní wọn làkọ ọkàn lé gbà wọn torí bẹ́ẹ̀ náà ọlọmọsá sànú yín o ọlọmọsá sànú yín o kọmọkàjú ẹnu oko kọmọkàjú àánú rẹ kó lára gbogbo wa náà o àánú wọn ni kó séèyàn wọ́n sì máa bá àyàn sọ̀rọ̀ ọlọ́run tọ́kàn rẹ̀ ó tún máa lè sí ẹ̀rí gbọ́ rẹ̀ nù aláì sick kìí ṣe gbogbo sickness ní panadol ràn ní máa ń bá àyàn sọ̀rọ̀ ọlọ́run tọ́kàn tó ń lè sí ọ̀rẹ́ ni o a sì sàánú aláàrẹ̀ àìtún kankan ààrẹ aláàrẹ̀ fanadani malakul jibal anabi lẹsẹ kan náà ni malakul jibal yìí náà pè mí pé bẹ́ẹ̀ ni o bí Jibrilu ti wí wọn o ثم قال يا محمد إن الله قد سمع قول قومك لك وأنا ملك الجبال وقد بعثني ربي لتأمرني بأمرك bila bí màláíkà Jibril ti mú bẹ́ẹ̀ náà lórí o olúwa ti gbé mi dìde pé ntọ́ bá wù ọ́ ni ó pa mí láṣẹ famur fama ṣìta èyí tọ́ bá wù ọ́ ni ọkàn wí fún mi lónìí o ntọ́ bá wù ọ́ ọlọ́run náà rí ipò tí ní sùúrù tó a ó ti gbìyànjú tó fáwọn èèyàn yìí ọ̀tọ̀ ọlọ́run làwọn eléyìí ntọ́ bá wù ọ́ à ń láṣẹ rẹ̀ lónìí o. in shi'ta atbaqtu alayhimul akhshabayn wa huma jabalani fi Makka gẹ́gẹ́ bá a ti fúnra wa nínú ìlú tó ní òkè òkè òkè ńláńlá àmọ́ká nọmba wán ní mọ́ká o èsì rú àwọn òkè tiwa Nàìjíríà yìí o. <laughs> jàbálú hódù nìkan ó tó ká pa gbogbo òkè nàìjíríà yìí pọ̀ bẹ́ẹ̀ kèmélòó la ní nàìjíríà bẹ́ẹ̀ madina nù ní jàbálú wa kọ́ wa kéré lẹ́gbẹ̀ẹ́ òkè tí ń bẹ mọ́ká àwọn òkè ńláńlá méjì kan wá ń bẹ wọ́n ń pè ní ní maka àwọn ni wọ́n tóbi jù màláìka yìí ní olúwa ní ogun tó bá wù ní bọ́ bá wù kí n sọ gbogbo àwọn ọ̀tọ̀ ọlọ́run yìí sáàrin olúwa ní bọ́bá fẹ́ kí n pa òkè méjèèjì dé mọ́ wọn nígbà téèyàn pa tọ́ sandwich ẹ̀mọ́ sandwich hmm. bọ́bá fẹ́ sandwich wọn pẹ̀lú òkè méjèèjì yìí ó ti yá mo ti rẹ́dì mo ti rẹ́dì ọlọ́run ní gbogbo nítorí bá wù ọ́ ní ọ̀pá mi láṣẹ bọ́bá yìí pé kí n fún ọ mọ́ràn bọ́bá yìí pé ìdí ọ̀yà ni pé kí n kú. <laughs> kí n pàṣẹ káwọn òkè méjèèjì ọkàn sọ́kò omi tí wọ́n wà náà ni àárín méjèèjì náà sì ní gbogbo mọ́kà wà ọkàn pàdé bíi bíi sáńdwìjì ni ó tó gẹ tọ́lọ́ làwọn eléyìí ọlọ́run ìgbélé yìí fún àfáà mi o tí ń ti ń fán ìgbé àwálẹ̀ sí báhùn sí àfihàn bá sí báhùn sáwà yọ́ ìdóná lẹ́sẹ̀kẹsẹ̀ ní kí ní ìdóná olùwàrán màláìkà odidi màláìkà sànẹ́bí màláìkà tó ń sọ fún pé ara tí mo lè ṣe ní o kò ṣẹ̀ṣẹ̀ nídìí à ń lọ múra o mo ti ṣe tán o fàkọ́ọ̀lẹ̀ nẹ́bí yìí sallallahu alaihi wasallam à kí ló jáde lẹ́nu ànẹ́bí ìjọ náà sallallahu alaihi wasallam ọlọ́mọṣẹ́ àjọ àjọ ànẹ́bí ẹ wo situation tá ànẹ́bí wà tàbá gbàgbé ó ní màmúmú inú mi bàjẹ́ wàlám astafiq illa wa ana bi qarni sàálì ìrìn lọ ìmọ̀ bí tí ń lọ títí tí mi dé qarni sàálì bí mo tó tàbíjà bó máa dé kí wọ́n ó fi lọ́wọ́ náà ń gbà ń pé gbogbo ń tọ́ bá fẹ́ ni o kò ní kó ti yá èèyàn wà ní situation kó kó ti yá o wọ́n dìsáàbù ẹ̀ àmọ́ kí ló jáde lẹ́nu ànábì ọlọ́run jọ yìí qala bal arju an yukhrija Allahu min aslabihim man ya'budu Allaha wahdahu wa la yushriku bihi shay'a à èmi ọ̀fẹ́ yìí wọ̀ ànábì lẹ́yìn tí mi fẹ́ kọ́ orí tí ń fẹ́ tí ń wù mí tí mo ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ni pé ẹ̀fà àwọn eléyìí lẹ́gbẹ̀ẹ́ wọn ti yá ni mọ̀ ń ran kan fáwọn ọmọ wọn ní ìyàbẹ́ ànábì ni ẹfi wọn lẹ kí wọn máa gbáyé wọn báwọn náà àmọ́ pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀ẹ́n níran kan pé lára wọn náà làwọn ọmọ tí ó sin lọ́run tí ó gbọ́n tí ń wí yìí ó ti jáde ẹ̀dákun orí bẹ́ẹ̀ àbí òrí bẹ́ẹ̀ àwọn yìí náà ló fi gbogbo àwọn sàhábẹ́ gbogbo àwọn bí ọlọ́wà ni wọ́n gbà àdéhìí wa abdullahi bin Omar, abdullahi bin abbas zayidu bin àwọn tó bí wọn náà nù bánabi bàjọ́ alókè ọ̀pàdé máa méjèèjì nǹkan àrò òkè kọ́ pàdé mọ́ wọn kí ló kù jí wọn ó bì ànábì ní sọ̀dọ̀ sọ̀dọ̀ à ah, ń fẹ́ yìí wò tí mo fẹ́ ni pé kọ́lọ̀mbà ń yọ nínú wọn náà báwọn ọba gbọ́ kọjá àwọn ọmọ wọn gbọ́ àwọn ọmọ ọmọ wọn bẹ́ẹ̀ náà lọ́lọ́run sì ṣe fáànà ẹbí sọ́lọ́ muttafaqun alayhi hadith ńlá ni ó hadith tí ń bẹ ní Bukhari àti Muslim ẹ̀kọ́ ló bá nábì ti rí ní o sallallahu alaihi wasallam lọ́sà àjáwá náà jọ o wa sallallahu alaihi wa sallam wa baraka ala nabiyyina Muhammadin wa alihi wa sahbihi